say pipo silent for on top of iba gani adam say a lot of things na go play o oh. say a lot of things na go happen e say for dat reason e say information don reach dia side say iba gani adams opc boy don start to dey peme oduduwa pipo dem don start to dey peme dem o oh. e say dem send am a lot of video wey be say e no go fit dey post am for social media because dem go bring di video down e say na im make im come outside to come dey tok now say because iba gani adams boys don't take steps say dem wan dey go afta oduduwa people start to silence them. In boys wey be say they be opc people. He say now now whether this thing wey be say e dey happen so and the west people they make they not keep quiet to make they not silence. make everybody start to they make move He say this matter wey be say that they take an easy say a lot of people they take am easy He say now not be smart tin o oh. He say they don't start to the peme pipo dey silent people. He say ba Gani Adams boy. say get another silent work wey be say ba Gani Adams and im boys they do wey be say a lot of people they come outside they throw video they give and make it come talk about them. make the word, make dem for save them. He say because this Iba Gani Adams no dey take am easy with the Oduduwa people He say make everybody join am together make dem run find solution to protect their people because this will not be matter of Fulani alone no say because Iba Gani Adams don't take another action wey be say e go affect many Odudua, and now dem don come outside to come talk am e say dis one say no be only fulani dey come after dem o e say iba gani adam say wey be yoruba person na still dey come after im own yoruba pipo e say because just because of say a lot of pipo dey follow sunday gboo na make iba gani adam boys now don take action wey be say dem start to dey silent yoruba pipo wey be say dem start to dey peme dem dey go after dem and dem dey cry come outside say make di world make dem help dem May they come save them. o oh, say because if they keep quiet wey say they no find solution make Gani adams opc boys no come silence them. finish no come permit them finish Oh, my people make i on. una make on una watch di video make on una for hear the way one of the yoruba agitators way. cry come aside May they help them. say they need help May they come help them. my pipo. kí máa ṣe ọ̀rọ̀ àwọn ọmọ yorùbá sí báyìí ná kí láti máa ṣe ọ̀rọ̀ ẹ̀yin ọmọ yorùbá kan sí báyìí ná torí ọlọ́run torí ọlọ́run ẹ̀yin ọmọ yorùbá torí ọlọ́run ẹ̀ẹ́dẹ̀ bẹ̀rù ọlọ́run gbogbo ẹ̀yin ọ̀dàlẹ̀ yorùbá ẹ̀yin ìka èèyàn yorùbá tẹ̀dẹ̀ pé ayín lólórí tẹ̀ pé ayín lólórí olórí burúkú olórí rádaràda olórí má ṣàǹfààní tẹ́ ẹ̀ràn bíi tí bàtà ti ń ta yín lẹ́sẹ̀ tó jẹ́ pé bàbá Sunday Igboho lẹ̀ ń jẹ́lọ́sì káàkiri kí ló ń ṣẹlẹ̀ ẹ̀yin ọmọ yorùbá kí ló ń dé ẹ̀dúró náà kí ló dé kí ló wà nínú àpò gan tẹ́ ẹ̀ lè yọ síta káráyé mọ̀ gan gan gan kí ni nǹkan tó ń ṣẹlẹ̀ à ní problem pẹ̀lú OPC o tá a bá tètè wá nǹkan ṣe sórí ọ̀rọ̀ bàbá Gani Adams wà láìtàlà ìṣòro ńlá ni bàbá Gani Adams máa jẹ́ fún wa nílẹ̀ Yorùbá mo fi Ọlọ́run tu ẹlẹ́rìí tá a bá tètè gbé ìgbésẹ̀ lórí ọ̀rọ̀ bàbá Gani Adams àwọn kankan fún mi lóríṣiríṣi information mi ò gbà á ọtí ìgbà tó bẹ̀rẹ̀ sí send video sí mi pé bàbá eh, Saheed mo ní kí ló ṣẹlẹ̀ wọ́n ní àwọn ọmọ OPC ń pa wọ́n o wọ́n ní àwọn ọmọ OPC ti yàbò wọn ládùúgbò wọn pé wọ́n ń pa wọ́n o video wà lọ́wọ́ mi ń sìn there's many many video tó wà lọ́wọ́ mi ń sìn mo ti send ìkan sí brọ́dà wa ìṣọ̀kan ọmọ Oòduà náà pé torí mo pè wọ́n láàárọ̀ ẹ̀wọ̀n ọ̀gbẹ́ gbogbo àwọn bc ni kò tiẹ̀ ìfẹ́ yé mi mọ́ oníkálukú ló ń fèsì challenges tiẹ̀ so ẹnìkan ò lè blame ẹnìkan pé kò gbé kọ́ọ̀lù ń sìn information tó tẹ̀ wá lọ́wọ́ ń sìn ni pé àwọn bàbá Gani Adams ti ń pa àwọn ọmọ Yorùbá bíi tiwọn o àwọn bàbá ẹ gbà wá o gbogbo ẹ̀yin ọmọ aráyé gbogbo ẹ̀yin ọmọ Oòduà ní tilé tó ko bàbá Gani Adams ti gbé gbèsè láti máa pa àwọn ọmọ Yorùbá o mi ní fún yín lófo láíláí facebook tàbá send nǹkan sórí facebook wọ́n máa sọ pé ó gé against community ni n bá post video yẹn láàárọ̀ yìí live but ẹ wo tẹ bá lọ sí kinní mi ẹ lọ sí kinní mi bẹ́yẹn ẹ page mi ẹ wo nọ́mbà mi kẹ dárúkọ yín ẹ bá wulẹ̀ kí mi háì tí n bá ti save nọ́mbà yín kẹ wo status mi mo ṣẹ̀ṣẹ̀ post yẹn láàárọ̀ yìí ni after twenty four hours ó máa delete mo ti post àwọn videos kan síbẹ̀ ń sìn bàbá Gani Adams ti ń gbégbèsè láti máa pa àwọn ọmọ Yorùbá tó ń ṣe aggregation tó ń ṣe ọ̀rọ̀ ọmọ Yorùbá o wọ́n sọ pé OPC làwọn fẹ́ bàbá dẹ̀ ń lo bàbá dẹ̀ kọ̀ sásábẹ́ bàbá Gani Adams sásábẹ́ OPC láti máa fi OPC parọ́ máwọn èèyàn ni gbogbo OPC kan ló ń ṣe orí burúkú báyẹn o owó tí bàbá tí bàbá Gani Adams bá gbà lọ́wọ́ Tinubu ni kán dá padà o bàbá Gani Adams ti ń rán àwọn èèyàn lọ pààyàn o gbogbo yín pátá ẹ dìde o ẹ̀yin ọmọ Yorùbá ẹ dìde o mo ní mi tiẹ̀ ní pílánì mi ní pílánì rárá láti ṣe prógráàmù lé ní rárá torí mo ṣẹ̀ṣẹ̀ kàn jẹ ta ni ẹ mo lọ manage ara mi ni mi ò kàn tẹ́yàn kan bá support mi mi ò kéyìn mi lè wá jẹ́ kí táwọn èèyàn ti ń bú mi already pé ẹ ó máa tó tán lọ́wọ́ ẹ èbó sì lówó tó fi ń ṣe program ni ṣèbó sì nígbà ni tó bá ti tán lọ́wọ́ ẹ ara ẹ̀ á balẹ̀ wà láì nǹkan táwọn èèyàn sọ fún mi nìyẹn wọ́n tún ṣe ṣe ṣe débi pé wọ́n tún post video ó máa tó tán lọ́wọ́ ẹ sí mi ní whatsapp mi but mi post ẹ mo delete ẹ mo wò pé ó kéré tọ́lọ́wọ́n bàbá nífẹ̀ẹ́ mi kò ní tán lọ́wọ́ mi ṣèbí nítorí ìgbà tọ́lọ́ ìṣẹ̀lẹ̀ most of tá a jọ bẹ̀rẹ̀ lọ́n ní tájẹ́tì pé eh, àwọn máa lówó nídìí aggregation àwọn máa ní kinní kan nídìí aggregation no nígbà tá a sọ pé à ń jà fún ọmọ Yorùbá tá à ń jà fún orílẹ̀-èdè wa kò yẹ ká máa sọ pé eh, money ni money ni money ni ó ṣe máa jẹ́ money money for what money for what ẹ yẹ ká jọ sọ náà ń sìn àti wá jókòó lórí pé owó politician Ghana must go tó bá ti tán eh, ìṣòro ti tán ah, ẹ̀yin ọmọ Yorùbá ẹ̀ẹ́dẹ̀ bẹ̀rù Ọlọ́run ẹ̀yin ọmọ Yorùbá ẹ̀dẹ̀ bẹ̀rù Ọlọ́run ṣé bọ́n ṣe ń pa wálẹ̀ ọ̀kọ̀ọ̀kan yìí dáa ni bàbá Gani Adams orí nǹkan sọ sórí àwọn ọmọ tó wà ní prison látọjọ́ yìí tó mú wákìlì lọ tó dẹ̀ mú síbẹ̀ wọ́n fi wákìlì lẹ̀ wọ́n dẹ̀ gbé àwọn ọmọ yẹn ti sínú ẹ̀wọ̀n bàbá Sunday Igboho wá fún wọn ní seven days ọjọ́ tó fún wọn ní seven days yẹn ni bàbá Gani Adams ti bẹ̀rẹ̀ wàhálà o náà ti bẹ̀rẹ̀ ogun o pé láti gba àwọn ọmọ tó wà ní prison yẹn kalẹ̀ sẹ́ẹ̀ ẹjọ́ bàbá Gani Adams kí ló ṣẹlẹ̀ kí ló dé kí la gbà lọ́wọ́ yín owó tẹ́ gbà lọ́wọ́ Jonathan nígbà yẹn ṣé kò tí ì tó yín ni eh owó tí Jonathan gbé fún yín ṣe bí gbogbo wa la mọ̀ bẹ́ẹ̀ ṣe ṣe ṣé kò tí ì tẹ́ yín lọ́rùn ni bàbá Gani Adams ṣáyélẹ̀ wáyà àbáyé rádaràda kí láǹfààní ààrẹ ọ̀nà kankafò tẹ́ ẹ jẹ báyìí ta ló tiẹ̀ fi ń jà ààrẹ ọ̀nà kankafò ọmọ Yorùbá mélòó ló sọpọ́ọ̀tì kẹ́ jà ààrẹ ọ̀nà kankafò ẹ ta ló ràn yín ṣe ààrẹ ọ̀nà kakanfò tẹ bá fẹ́ jàre ọ̀nà kakanfò ẹ jẹ́ sínú ilé yín àràn yín ṣe o bàbá Gani Adams àwa ọmọ Yorùbá tilé toko àti ẹ̀fẹ́ yín torí apààyàn ní yín o ẹ ń fẹ̀mí àwọn ọmọ wa láìláì mo fi Ọlọ́run ṣe lẹ́rìí ẹ ń fẹ̀mí àwọn ọmọ èèyàn ṣòfò tó bá jẹ́ pé kì í ṣe ẹ̀yin lẹ rán àwọn tó ń fi tó lọ ń pa àwọn ọmọ OPC tó lọ ń pa àwọn ọmọ Yorùbá tó ń ṣe rálì káàkiri yẹn tó ń ṣe ọmọ ọmọ Yorùbá yẹn tó bá jẹ́ pé kì í ṣe ẹ̀yin lẹ rán wọn ẹ jáde kẹfògún búra tó bá jẹ́ pé ẹ lọ́wọ́ nínú àwọn tí ó pa àwọn èèyàn tó ń pa àwọn èèyàn tó ń fẹ̀mí àwọn èèyàn ṣòfò wọ́n fẹ̀mí bọ̀bọ̀ kan ṣòfò ó sìn mọ́ ẹ sẹ́ndì fídíò ẹ̀ sí mi confam ní gbangba ni mo rí confam pé ah torí wọ́n sọ̀rọ̀ yẹn fún mi lánàá pé àwọn ah, ní pé wọ́n ní bọ̀dá sáyidẹ̀ wọ́n ní wọ́n ní yẹn mi ń láìkì ẹ̀ kò sí status ẹni kò sí whatsapp ẹni tí mi ò kí ń wò tó bá sẹ́ndì nǹkan sí mi sometimes máa ń bínú sáwọn èèyàn kan máa sẹ́ndì fídíò sí mi mi láìkẹ́ but ẹlòmíì àti kalára kò lọ́pṣọ̀n tí bá rẹ tó yẹ sí sẹ́ndì fídíò sí mi tí ò ń ṣe aggregator bíi tèmi tí ò ń ṣe ẹjọ́ ríro tó jẹ́ nǹkan tó ṣẹlẹ̀ tí bá ti click ẹ̀ tí mo rí màá ní láti respond sẹ́ni yẹn because à ń ṣiṣẹ́ pẹ̀lú ara wa ni o gbogbo wa àti ọmọ onílùú tá a sọ pé à ń jà fún àtàwa náà tá a jọmọ onílùú tí Ọlọ́run ṣe wá lákíkanjú kéékèèké à ń jà fún ara wa láti dáàbò bo ara wa ni o baba Gani Adams tẹ́ ẹ̀ bá lè ràn wá lọ́wọ́ ẹ dákẹ́kẹ́ lọ wábi jókòó sí o because àmọ́ kankan tó ń ṣẹlẹ̀ ń sin ẹ wà láyé látọjọ́ yìí baba Gani Adams wà láyé látọjọ́ yìí wọ́n wà láyé látọjọ́ yìí tí àwọn Fúlàní ti ń gbẹ̀mí àwọn ọmọ èèyàn baba Gani Adams ò káwọn tíìmù lọ oko lọ ja o lọ wádìí nǹkan tó ń ṣẹlẹ̀ o tọ́rọ̀ bá ti dójú ẹ̀ tọ́ta bá ti ṣe gúrúgúrú tí bàbá ti rí pọ̀rọ̀ ńlá ṣèyọrí lọ náà máa ń jáde náà máa ń takù wa o ó ti di ìgbà kẹfà báyìí lásìgbà tí bàbá Sunday Igboho ti bẹ̀rẹ̀ kínní ó ti di ìgbà kẹfà tí bàbá Gani Adams gbé pírọ́blẹ́mù ẹ̀ wá ẹ kí ló ń ṣẹlẹ̀ ta ṣé ẹ pèèyàn ní Gani Adams ṣé kò lórúkọ Yorùbá gan tó tiẹ̀ ń jẹ́ ni ṣọmọ Yorùbá dẹ̀ lẹ́ni ṣá no ẹ jẹ́ kémi àti yín jọ jókòó Gani Adams ló lóun jẹ́ o ẹ jẹ́ ká jókòó ká ronú ara wa o ṣọmọ Yorùbá dẹ̀ lẹ́ni ṣá ṣe ṣú ọ̀pọ̀ ọmọ Yorùbá lẹ́ni ṣá torí àkókò náà pélé wọn mo rìn súnmọ́ àkókò dáadáa Oǹdó náà bí mi sí o àwọn èèyàn ò testify sí pé bàbá Gani Adams nílẹ̀ ní family ní ní ní kí náà ti ń pè o sórí ìkàrí àkókò gbogbo ẹ̀ lámọ̀ o Baba Gani Adams kí ló ń ṣẹlẹ̀ kí ló ń ṣẹlẹ̀ gan-an Baba Gani Adams ẹ lọ padà lọ lé kẹ lọ ya fọ́tò pẹ̀lú àwọn ẹbí yín ká mọ̀nú ẹbí tẹ́ ti jáde as in ẹ understand bàbá Sunday Igboho tó ń jẹ àyàmọ àwọn ẹbí ẹ tọjọ ń jáde yẹn mọ àmọ́ àwọn family ẹ ẹ Baba Gani Adams can you provide your family nílẹ̀ Oòduà pé àwọn ẹbí mi lélẹ́yìí now títí tó fi dórí ìyàwó bàbá Sunday Igboho àwọn ọmọ ẹ̀ pátápátá la mọ̀ ìgbà tó jẹ́ pé kò kò ṣe ṣekúṣe yẹ kò ṣe ọ̀dàlẹ̀ kò ṣe olórí ibú baba Gani Adams can you prove yourself like that because you say you are a Gani Adams Gani Adams ò ń ṣe orúkọ Yorùbá kò ń ṣe orúkọ Yorùbá ẹni wá lára baba Gani Adams o ẹni wá lára kúrukúru yín pọ̀ o kí ló ń ṣẹlẹ̀ gan-an adam bẹ̀rù erin méjì ń jà erin méjì ń jà ṣé tẹ́ni méjì bá ń jà aṣọ ní kó koríko koríko kéékèèké tó wà nílùú ni ẹ fa ọmọ ọlọ́mọ lẹ̀ fa ọmọ Yorùbá lẹ̀kọ́ rí mú mi ẹjọ́ ń jà náà tẹ́ẹ̀ bá lè jáde tẹ́ẹ̀ bá lè jàdẹ́ ẹni fi wọ́n lẹ́jọ́ ń jà fúnra wọn ṣíṣòro wà ń bẹ̀ ni dandan ní kẹ́ ẹ jó lórí ni ṣágídí náà fi ń jó lórí ni náà kò yé mi ṣágídí náà fi ń ṣe lórí ni ẹ yùà ọbẹ ọgá OPC o yùà ìkíní kan o ẹ whatever ẹ ipò tí ẹn tí a bá rìn súnmọ́ tí ò lè ṣéǹjì tí ò lè yí ni ní bàtà ẹsẹ̀ ẹni padà tá a bá rìn jìnnà sí kò sí ohun tí yóò fi ṣe ni ẹ ràn wá lọ́wọ́ ẹ ràn lé ayé wa lọ́wọ́ ẹ ṣe nǹkan ẹ ṣàǹfààní kankan fún wa ju pé kẹ gbowó kẹ lo mọ́tò kẹ ṣe bìgìdì bìgìdì bìgìdì kẹ wá dórí kíní kẹ máa fẹ́nu kẹ máa ṣẹnu ẹ pọ̀ ẹ ṣe gbá ẹ ṣàwo. ṣe báwọn ọmọ OPC yín tán jẹ́ OPC yín tán jẹ́ tán jẹ́ olóríire OPC ṣe bọ́n tẹ̀lé bàbá Sunday Igboho jáde ṣé bàbá Sunday Igboho ever mention pé àwọn OPC ò ń ṣara wa rí ẹ kí ló wá dé kí ló wá fa wàhálà kí ló fa ìṣòro gan bàbá Gani Adams kí ló dé kí ni nǹkan tó ṣẹlẹ̀ gangan mo fẹ́ mọ̀ náà kò yé mi Eh? ṣé dandandandan ní kẹ́ gbowó ẹ̀mí wa kẹ́ máa pa wá ní bàbá Gani Adams kò tún sọ̀rọ̀ Fúlàní mọ́sìn Yorùbá sí Yorùbá ló tún fèsì ara wọn ẹgbàá mi kẹ́ ah bàbá Gani Adams ṣé kò ṣe kò sí nǹkan lára yín ṣe ṣe kó rẹ̀ yín azimi ò understand kí ló ń ṣẹlẹ̀ ẹ wá fẹ́ ẹ ti rí pé a ti mú ògo wa ti ń búyọ a ti ń bá ìjà ìdélẹ̀ ìlérí ẹ wá jẹ́ pé ẹ̀yin lẹ tún wá fẹ́ dìde bí alátakò sí wa ah bàbá yìí ah bàbá yìí bàbá Gani Adams ẹ bẹ̀rù Ọlọ́run mo fẹ́ kẹ́ bẹ̀rù Ọlọ́run múrùmúrù yín ó ń dagbó láàmú ju ẹ bẹ̀rù Ọlọ́run bàbá yẹn bẹ̀rù Ọlọ́run a ní problem pẹ̀lú OPC o a ní problem pẹ̀lú OPC bàbá Gani Adams ẹ̀yin ní ìṣòro wa o ẹ̀yin ni problem wa o wọ́n rẹ̀ sọ wọ́n ní ẹni bá fi fèrú jọba wọ́n ní ìgbẹ̀yìn ẹ̀ wọ́n ní bí ẹlẹ́sìn ló mọ́ máa rí àwa kọ́ sọ bẹ́ẹ̀ Yorùbá ló sọ bẹ́ẹ̀ bàbá.